ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ gbogbo ẹ̀yin oníbàárà wa orúkọ tèmi ni mrs owó maria tó ṣiṣẹ́ ní olúléeṣẹ́ ayatamoku ní ìlú èkó yìí ẹ à ń bára wa sọ̀rọ̀ lórí youtube láti mọ àwọn ọjà tẹ́ ẹ lè mú nínú àwọn ọjà wa bóyá tẹ́ bá fẹ́ ra àwọn ọjà afẹ́ máa tọ́ yín sọ́nà kẹ́ ẹ lè mọ nǹkan tẹ́ ẹ mú because ẹ lè má mọ̀ ọ́ ẹ lè má mọ ohun tẹ́ fẹ́ mú fúnra yín bóyá ẹ fẹ́ ra washing machine nísìn for example washing machine méjì rèé oríṣi méjì ló wà a ní top load a ní front load a tún wá ní nínú top load yẹn yẹn tún pín sí ẹ̀yà méjì a ní top load automatic a ní top load semi automatic front load náà no, a ní front load front load yẹn oríṣi ẹ̀yà kan ló pín sí ṣùgbọ́n báwo lè ṣe fẹ́ mú èyí tẹ́ fẹ́ rà nínú àwọn nǹkan tí mo kà sílẹ̀ yìí nínú tí mo tún wá kà sílẹ̀ yìí o àwa ni wọn lórí oríṣiríṣi inches oríṣiríṣi kg different kgs a six kg ní top load semi-automatic or top load automatic a six kg a eight kg a ten kg a twelve or thirteen kg a ní gbogbo àwọn eléyìí ní top load semi-automatic or top load or uh, eh, top load automatic then the front load a ní wọn náà ní five kg six kg seven kg eight kg ten kg a ní a wash and dryer so báwo lẹ ṣe fẹ́ mọ tẹ fẹ́ mọ nínú gbogbo nǹkan tí mo kà sílẹ̀ yìí òun lẹ ṣe máa ní láṣẹ máa máa sọ fún wa lórí ẹ eh, channel yìí tẹ fi máa mọ nǹkan tí ẹ fẹ́ gangan nítorí pé bóyá tẹ bá fẹ́ ra any washing machine tí a bá béèrè lọ́wọ́ yín pé báwo ni ilé yín tẹ fẹ́ lo washing machine ṣe rí ṣé water system lẹ́ ń lò ní àbí kọ̀ga báwo ni iná ilé yín ṣé iná ilé yín ṣó fù ni àbí èyí tó máa ń fluctuate tábà tó wá mọ eléyìí àwa mọ irú èyí tá a máa recommend fún yín pé ẹ ṣe mú ilé kò ń ṣe nípa owó ni mo fẹ́ ra washing machine bóyá ẹ ní owó ìyẹn kọ́ ni wọ́n fi ra washing machine wọ́n pe washing machine ní three hundred thousand èèyàn dẹ̀ ní owó ẹ̀ láti fẹ́ rà nǹkan tá a fẹ́ mọ̀ ni pé ṣé system ilé yín ṣó lè gbé tí ẹ bá ní three hundred thousand tá a bá rí pé system ilé yín ò lè gbé a máa sọ fún yín pé ẹ má lọ fún yẹn tó bá jẹ́ pé o hundred thousand Ni system ilé yín máa lè gbé a máa sọ fún yín ìdí tá a ṣe máa bára wọn sọ ní orí channel yìí nìyẹn láti jẹ́ kẹ́ ẹ mọ àwọn nǹkan tí ẹ fẹ́ mú or for example bóyá ẹ fẹ́ mú stabilizer bóyá ẹ ra freezer ẹ ra fridge ẹ dẹ̀ fẹ́ mú stabilizer báwo lẹ ṣe fẹ́ mọ irú stabilizer tẹ fẹ́ mú fún irú fridge tẹ rà àbí báwo lẹ ṣe fẹ́ mọ irú stabilizer tẹ fẹ́ mú fún irú size freezer tẹ rà nítorí pé stabilizer a ní wọn lóríṣiríṣi kilowatt bóyá kva bóyá bóyá one kva ni bóyá one point five Eh, one point five eh, kva ni or bóyá two kva ni èwo lẹ mọ̀ tẹ́ fẹ́ lò fún nǹkan tẹ́ rà bóyá tẹlifíṣàn lẹ rà ni tẹ́ rà yàtà mọ́kú tẹlifíṣàn tẹ́ wá ń wá stabilizer tẹ́ máa fi sí àwọn alámáṣe sọ pé irú ilé ló bá lọ ó ṣe pé yìí ni bóyá ẹkọ̀rẹ́ wa ní mo fẹ́ ra five thousand watts torí bóyá ẹrí pé fine ó tóbi rárá bẹ́ẹ̀ kọ́ ni nǹkan tá a máa sọ lórí ètò yìí nìyẹn láti jẹ́ kẹ́ mọ̀ àwọn nǹkan tẹ́ fẹ́ mú gangan àbí bóyá freezer lè fẹ́ mú ni bóyá fẹ́ ṣe iṣẹ́ ẹja ẹ fẹ́ máa ta frozen food ẹ wá ń wò pé freezer wo lè kẹ́ mú bóyá nígbà tẹ wá sí showroom wa ní number twenty Rando Avenue ní Surulere Lagos àsàdéhùn bóyá kò sí bíi five one nine litres níbẹ̀ kẹ́kọ̀ọ́ wò pé bóyá àwọn freezer tó wà níbẹ̀ tẹ bá ń gbà yẹn òun làwọn size ta ní àwa la máa ń láti sọ fún pé ah irú iṣẹ́ tẹ́ fẹ́ ṣe yìí o nǹkan báyìí báyìí ló fi tẹ o bóyá five one nine litres freezer ló fi tẹ or seven one nine litres freezer ló fi ló fi ti ṣe yẹn so ọ̀bóyẹ fẹ́ lò sínú ilé àbẹ̀rẹ̀ báwo ni size kitchen ṣe rí a lè recommend irú freezer tó kẹ́ ẹ lò <clears throat> sírú kitchen bẹ́ẹ̀ so gbogbo àwọn nǹkan tá a fẹ́ máa sọ ní orí ètò kí n tó tún tẹ̀síwájú. So, mo fẹ́ kẹ́ bá mi tẹ subscribe button the button tó wà nísàlẹ̀ tó jẹ́ red yẹn kẹ́ bá mi tẹ so that tá a ti ṣe any video nípa àwọn nǹkan tá à ń sọ yìí ẹ lè máa rí wò ẹ wọ́n lè máa láti youtube máa máa láti yín pé a tún ti ṣe fídíò míì ẹ dẹ́ lè máa mọ gbogbo nǹkan tá à ń sọ lórí àwọn ọjà aya tamoku orúkọ mi náà tí mo ó sì remain oh maria oh maria kan náà tẹ́ ti mọ̀ tipẹ́tipẹ́ pẹ̀lú bóyá ti rí mi lójútáyé ni o tẹ́ ti gbọ́ ohùn mi ní ojútáyé abẹ́ ti gbọ́ mi ní radio one pẹ̀lú Táíwò Akíṣọlá ọmọ bàbá wòlé nílá sàmàjà àbí tí ẹ ti gbọ́ mi lórí ètò ire ni tèmi pẹ̀lú túnjọ lálẹ́kọ̀ọ́ abẹ́rẹ́ gbólóhùn èmi náà ni ó ó Maria so afẹ́kẹ́ wá sí number twenty Randu Avenue ní Sùúrùlérè Lagos ibẹ̀ ilẹ̀ ti máa rí mi tẹ́ bá fẹ́ rí mi ẹ rí mi ẹ rí àwọn ọjà lóríṣiríṣiríṣi ẹ à ń ṣàlàyé fún yín bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ nǹkan tẹ́ fẹ́ nǹkan tí ó máa fit nǹkan tẹ́ fẹ́ lò fún ọ̀ tó máa fit ibi tẹ́ fẹ́ gbé sí a lè máa ṣe àlàyé yẹn fún yín lórí ètò yìí a máa sọ̀rọ̀ nípa àwọn product wa lẹ́yọkọ̀ọ̀kan lẹ́yọkọ̀ọ̀kan so that a lè máa yé yín àwọn nǹkan tẹ́ fẹ́ mú tó máa bá nǹkan tẹ́ fẹ́ lò á lè bá mu ẹ ṣé púpọ̀.